mo rí òdòdó kan ní sàkáání rẹ jọ̀rọ̀ mi yí ọ mo sì fẹ́ já òdòdó hùn. ẹ wò sá sẹ́rí táwa ló ní ìgúnnu ìgúnnu ló ń tápa ẹ̀yin lẹ́nilé ẹ̀yin lálọ́dún sẹ́rí gbogbo ibi tí ẹ bá ti rí òdòdó pé wù níwájú ilé ni o àbó wù lẹ́yìn kùlé o kódà ó wù nù yàrá ẹ wọlé kẹ já nǹkan yín. mo fẹ́ nípa rẹ̀ lórí rẹ̀ láyọ̀ bóyá mo rà pọ̀ lẹ́yìn ọkọ̀ fẹ́. ọkà ẹ ẹ máa ń tọ. ẹ mọ ọkà lẹ́kọ̀ọ́. ayé gbogbo àwọn ló ti wálé pé a ti pa àwọn ọ̀rẹ́ ẹ̀ lórí fóònù wípé mò ń bọ̀ o àwọn ọ̀rẹ́ ẹ̀ ló lọ yọjú. òun àǹkárá ó wọ̀ òun mọ́fìlà ó fi sí àǹkárá òun lẹ́gìsì ó fi sí ó fi búùtù sí láti kó lọ gbá bọ́ọ̀lù ní yúrò sínú wíńdà ló ń lọ ni. bọ́dà mi kí ló wá ṣe múra mi èmi náà ní kí n kí n fi ṣúgà sí ni. òfin ṣúgà jà ìmúra kọ́ lélẹ́yìí àwòfín lọmọdé wo jígí ayé o àwòfín làwọn àgbààgbà ń wọ̀rùn ọ̀sán gángan bẹ́jà labaṣọ àrílẹ̀ òbí. àwọn ọmọ tó máa ń gba ọmọ lẹ́yìn òbí ni o. àwọn tó máa ń gba ọmọ lọ́wọ́ òbí. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ṣé kì í ṣe ẹ̀yin ni ọ̀rẹ́ mọ́mì mi ojú tí mo rí ìjojú arúgbó. ṣe òun rí nírí ọ̀rẹ́ mi ni o ṣe ló dàbí arúgbó. ó rí láyé ìjàkóso ọ̀rọ̀ ẹ bá ń pè é bá ń. sórí tèmi fẹ́ sọ fún ọ rèé tọmọdé bá pé kú tó bá dájẹ́ tó bá pẹja tó bá dajẹ jọba pọ̀ àrògidìgbà yóò gbé wá fáwọn fámílì ẹ̀ lé táwọn fámílì ẹ̀ náà bá yà wèrè wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀.